náà ni adi 51 عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من تصدق بعدل ثمرة من كسب طيب ولا يسأل إلا الله إلا طيب فإن الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبها كما يربي أحدكم فلوة حتى تكون مثل الجبل أخرجه البخاري àdìsí yìí náà fẹ́ sàlàyé fún wa nípa kátùmọ̀ àtọrẹ pàápàá jùlọ ìjàmá lásìkò tá a wà yìí ṣùgbọ́n súnmọ́ra wọn náà ni o ẹni tí ó tọrẹ náà kì í ṣe tó kọ́ lọ lè jí owó olówó gbé kó lóun wá sí sàrà òun náà gbọ́dọ̀ mú níbi ìpìlẹ̀ tó mọ́ ìṣẹ́ gbáyẹn lójú dá pé a sàrà rárá o àdìsí ẹlẹ́ẹ̀kọkànlé ní àádọ́ta ẹ̀kọ́ tí ń kọ́ wa ni wípé wọ́n dájúdájú ọlọ́run máa ń tà sọ́dá kọ̀bẹ̀ támọ́rọ̀ ẹni tó yẹ pé tó ní tó fi ṣe sàrà náà ni ìlàjì làbínú ọ̀la ọwọ́ afọ́yàn níláàjì ìyá láàjì onáàrí onáà bẹ́ẹ̀ jẹ ẹ̀rí mẹ́ǹkásífẹ́ǹ tọ̀ ìyíbìn tó wá lẹ́sí pé làbí mẹ́yìn ọ̀ka tó pín sí méjì yìí àpèjúwe ni o ibi tóun náà ti rí i lọ́nà àláàlí ni ó sì wàhálà kó tó rí ni àbẹ́nìkan bùn ni kò sí sàáfẹ́ yí pé ọ̀nà ìrú ló fi rí làbínú ẹ̀yọ̀kan ẹ̀wùn kan ẹ̀wùn làbínú ẹ̀yọ̀kan ti kéré tó kó a jẹ́ pé èèyàn rí lọ́nà àláàlì kìí sọ̀nà èrú lèèyàn fi rí alábìnrin wà láyé sáré kọ́kọ́ bẹ́ẹ̀ kílà nǹkan kálọ̀ ọmọ yẹn pé nǹkan kan nínú táàpá fi sàárà sọ́dọ̀ ọlọ́run kò ní lọ ọ̀dọ̀ ọlọ́run o àyàfi tó bá èyí táwọn àkókò ẹ ti kówó jẹ ẹ máa kó bọ̀ wá lè àwọn kò ní ládàá kàkà tí ó àwọn tó kó fún wọn ò ní ẹ̀ṣẹ̀ kankan kódà kọ́ mà yìí kó yí kó tí ọ̀wá sọ pé òun ló ní kọ́ lọ jí kó wa wọn ò ní ẹ̀ṣẹ̀ kankan ṣùgbọ́n akáládé ń gbà míì tó bá dá ọ lójú tí wọn náà máa pé ibi ẹ̀ṣẹ̀ ní ti ń rí olùsọpọ̀ ọ̀fẹ́ láti lè fi pé sákìyèsí pé ti ń sin wà bú ni àmọ́ kọ́ gbà lọ́wọ́ rẹ̀ yóò hàn ọ́ lẹ́sẹ̀ torí kó wọ́n kọ́ sọ àmọ́ àbá lọ da pọ̀ téèyàn bá mà téèyàn mọ́ gbà lọ́wọ́ ẹ̀ torí kófìlẹ̀ ṣe kẹ́lẹ́ kófìlẹ̀ mọ̀ pa burú lòun ṣe kó lè padà ń yẹ. anábì ní ká pé nǹkan kan ò ní kọjá lọ sọ́dọ̀ ọlọ́run o àyàfi nǹkan tó bá kìí ṣe jẹ lọ́nà ní gbọ́ eléyìí. ní fàyín nà lọ bálù ni pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ ẹwà nẹ́bí sallallahu alayhi wa sallam thumma yurabbi ala sahibiha arábìnrin lẹ́yìn náà ọlọ́wọ́ bá ọlá yóò wá fún dájú pèlè iṣẹ́ olóore yẹn kí ládàá rẹ̀ ọba àlè pọ̀ bákan náà yóò tún dájú pèlè ntí ó san padà fún tọ̀hún kàmá àdìkún fúlùwà pèlú ètò ìjẹ́ yìí wá wá yóò jẹ́ ká máa gbá àgbọ́yé táǹpé ní literature níbí ànábì ní kàmá yòrọ bí àdìkún fún lùwà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ ti máa ń re ọmọ ẹṣin ẹ̀rí ọmọ ẹṣin tẹ́ ẹ̀ máa ń tọ́jú ẹ̀ dàgbà díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ni dúkìá ń tọ̀ wọ́n máa gbèrú sí bẹ́ẹ̀ ni ládàá bẹ́ẹ̀ ni ọmọ díẹ̀díẹ̀ ata àtọ̀kù na mẹsìlá ìjábàlì ànábì bẹ́ẹ̀ ni ọmọ wa lọ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tó fi wá pọ̀ tí ó wà dà bí òkè ńláńlá abẹ́rẹ́ dà bí kíni o yóò wá dà gẹ́gẹ́ bí òkè ńláńlá ẹ̀wù kan eléyìí jẹ́ ká yìí pé níbi tá a rí mú ni wípé ìṣe kòkòrò kéèyàn máa tọrẹ béèyàn bá ti lágbára ma àti béèyàn bá ti lágbára tó wá jura wa lọ àwọn five naira bó ti kéré tó yẹn ó lè fi ṣe sàárà kó sì lọ́lá ju ẹni tó fi five thousand fi sàárà lọ. torí pé kíni torí pé lọ́nà àkọ́kọ́ five naira yẹn wàhálà tó ṣe kó tó rí five naira yẹn àbí ntòkù lọ́wọ́ ẹ̀ náà nìyẹn àbí bó ṣe tó nímọ̀ náà ni láti lè fi ṣe sàárà àbí lápèjúwe nínú fifteen naira ló ti yọ five naira yẹn àbí nínú twenty naira ló ti yọ five naira yẹn kágbé báwọn nínú twenty naira ló ti yọ five naira yẹn pẹ̀lú ẹni tó wá jẹ́ sí pé ńgbà tá a wọ àkáǹtì ẹ̀ bí nǹkan bíi five hundred million wà mẹ́ ọwọ́ yẹn five thousand ẹ̀rí ni pé pàṣẹ́ntéèjì yẹn ojúra wọn lọ pàṣẹ́ntéèjì yẹn kékeré ojúra wọn lọ ẹlẹ́ẹ̀kejì ni wípé five naira tiẹ̀ ó lè kórìí lọ́nà aláàlí

lásìkò tá a wà yìí ẹni tá a bá rí pé sẹni yìí ó kù díẹ̀ ká tó ẹ̀já ràn lọ́wọ́ ọlọ́wọ́n bá rí tiwọ́lá yóò máa ràn ẹnìkọ̀ọ̀kan wa náà lọ́wọ́ wasallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sallam salamu alaykum wa rahmatulahi wa barakatuh.